bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah akìyín káàbọ̀ sórí àkọ́tún ètò alilmu nurun ètò tí a ti mọ̀ bí ẹmọ owó déṣe ti gbọ́ wa nínú oṣù albarka sáwà nílé iṣẹ́ yìí ní dédé àkókò yìí látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ abusumaya mabtada alim òní orúkọ tèmi imam wa suleiman hamza tí àjọ mú ètò wa àwọn náà tún ti wà pẹ̀lú mi báyìí látúnjọ ṣe tòní ọlọ́run mọ́ṣágbà ọgbẹ́ níjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa iléeṣẹ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò tá à ń gbọ́ yìí àná ni àjọ tí a mọ̀ sí markazu alqalbi salim tí ó kalẹ̀ sí àmùdá jọ̀ǹkú ní ìbàdàn bí ọ̀nà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà ustaz ló tún máa ṣàlàyé fún wa lórí ọ̀nà wo látún gbà táàtún fi rí ọ̀nà ọlọ́run tàbí kẹ̀ táàtì ẹ̀ tún fi lékún nínú tọ́lọ́run torí ẹ̀ wa sílẹ̀ ayé kọ́lọ́run bá kó ṣe gbígbọ́ rẹ̀ bá a ṣe fẹ́ gbọ́ ẹ̀ nírọ̀rùn àti ìlú náà kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún wa náà بسم الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته أجمعين وبعد أدعو فون ولوبا أتركات جفون أبو محمد صلى الله عليه وآله وسلم أتي أمارا ليه أتي أمارا صحابة أبي الله سبحانه وتعالى kó mọ́ ṣàì tún ṣàlékún àgbọ́yẹ̀sí fún ẹnìkọ̀ọ̀kan wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá a ṣe àlàyé nípa ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tá a pè ní odidi ìjọsìn náà níjọsìn àfihàn ṣe kọ́nà náà nípa àtàwákọ̀lù gbígbára lé ọlọ́run wa subhanahu wa ta'ala nípa àlámàrí ayé wa lẹ́ni insha allah a tún máa fi tó jọ a máa fi tẹ̀lé òun náà ní ta mọ̀ sí àdúrà àdúrà àdúrà ṣíṣe náà nínú odidi ìjọsìn ni tá bá sì pé nǹkan ní ìjọsìn àwọn onímọ̀ ṣàlàyé fún wa látara ẹ̀kọ́ tá a rí alukur'anul karim àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá ti jẹ́ ìjọsìn tàòkèféyà ni nítorí tàòkèféyà ni pé a gbọ́dọ̀ ṣe níbàámu bọ́lọ́wọ́n bá ṣe gbé kalẹ̀ a gbọ́dọ̀ rẹ́rìí fún un láti inú súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọsìn kì í ṣe ń téèyàn máa ń fi ọpọlọ mú masala kẹ́nìkan ní tába ti kírun tán àdúrà báyìí nìkan máa ṣe tába ti ń kírun tán kété tába ti ń sálàmù báyìí ẹni ká máa ṣe subhanallah ẹ̀já máa ṣe mẹ́wàá tàbí ká máa ṣe láìláìlá ká máa ṣe tààtì tàbí òǹkà kan àgbẹ̀ in tó sọ èyí òun lè rò pé dáadáa ni ṣùgbọ́n torí pé n tá a bá ti pè ní ìjọsìn torí a ti sọ pé ìjọsìn in tó yọ lọ́wọ́n bá ń ló ń jẹ́ bẹ́ẹ̀ in tó lọ́wọ́n bá gbé kalẹ̀ tó fẹ́ ká fi tẹ̀ láwọn òjíṣẹ́ ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ tá òjíṣẹ́ ọlọ́run bá ti wá ṣe nǹkan tá a gbé kalẹ̀ inú ìlànà yìí kò ní jásìjọsìn níwájú ọlọ́run torí ọlọ́run ló mọ tó yọ òun nú ó dẹ̀ ti ṣàlàyé ẹ̀ fáwọn òjíṣẹ́ ẹ̀ tẹ́nìkan bá gbẹ́rù lànà ẹ̀ka ilẹ̀ pé tá a bá ti kírun tán subhanallah nìkan máa ṣe kí gbogbo wọn wí papọ̀ tá a bá wí papọ̀ tán kọ́kálukọ́ ẹ̀ṣẹ̀ máa ṣe àdékèrè tó yẹ kó ṣe á bẹ̀rẹ̀ pé eléyìí jáde bọ̀ Muhammad ṣe bẹ́ẹ̀ tí ò bá ti ṣe bẹ́ẹ̀ kò ní já sí ìjọsìn níwájú Ọlọ́run nítorí pé tàòkè fìyà yẹn ó gbọdọ̀ wà ní bọ́lọ́run ṣe gbé kalẹ̀ ó gbọdọ̀ wà nílànà súnà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam a sì gbọdọ̀ rí tọ́ka tó fẹsẹ̀ rinlẹ̀ sí i nínú alukur'an tàbí nínú sunnah anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló jẹ́ pé èyí tá a fẹ́ sọ léèmí náà tá a pè ní àdúà ìjọsìn lòun náà ó tún wá sọ pé tó bá jẹ́ pé ìjọsìn àní kọjá àlànà tọ́lọ́run àtànábì gbé kalẹ̀ ńbẹ kí làwọn pè ní àdúà àwọn afọ onímọ̀ wọn sọ pé níta ń pè ní àdúà òun náà ní kéèyàn ó máa bẹ lọ́hùn ìbẹ lọ́hùn fún ṣe ṣẹlẹ̀ ẹ́ dáadáa sí ni tàbí ká burúkú fún ni àdúrà lè rọ́bànà àti nàfẹ́dúnì hasana ọlọ́run ṣe dáadáa táyé fún wa bíbẹ lọ́run dáadáa wàfẹ̀lẹ̀ àkìrọ̀tì hasana ṣe dáadáa fún wa lọ́run alikiyama wákìnà àdàbànà wàhálà wá níbi yánà ó tún wàá pé ìtànpẹ́ ní àdúrà òun náà ni ká máa bẹ lọ́run fún alimatulub alimahbub ìtàn

anabi ń ṣàlàyé fún wa nínú hadisi Abi Hurairah radiyallahu anhu bó ṣe wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́mú Bukhari anabi yadullahi mal'a anabi ní ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ tó kún ní la taghidu nafaqa anabi ní níná kò dín nǹkan kan kù nínú ti ń bẹ lọ́wọ́ ọlọ́run lóore sahaa al-layli wan ń ṣe ń tọrẹ lọ́sàn-án ni ń tọrẹ lóru so túmọ̀ sí pọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala ọ̀rẹ́ kún ọwọ́ ẹ̀ kò sí bí èèyàn ṣe bẹ́ẹ̀ tó tí ó wàá kó agàrà bọ́ọ̀lù láti fún yàn ẹ̀gbọ́n tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú àdìsí Abi Dharri al-Ghifari radiyallahu anhu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni Ọlọ́run bá ń sọ fún wa nù àdìsí kùdìsí ya ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu fi sa'idin wahid ọlọ́run ní gbogbo ẹ̀yin àpáta látòrí ẹni àkọ́kọ́ tí ó fi dẹ́ni tí ó lo ayé kẹ́yìn nínú gbogbo ẹ̀dá bákan náà gbogbo àlìjẹ̀nú pátá ọlọ́run ní túbúdó wa tá a bá kóra jọ fi sa'idin wahid tá a bá wà ní fíìlì kan tá a wà ní tá a wà ní pápá kan tá a wà lórí fíìdì kan tá a wà ní gbansasa kan tí wa mẹ́ kí láwa máa ṣe ó ní fasalúni kálukú wa ń béèrè nǹkan ọjọ́ nǹkan ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fa ataitu kulla wahidi mas'alata tí n bá fún kálukú ni tó ń béèrè ẹni tó ń béèrè owó mo fún ẹni tó ń béèrè ọmọ mo fún ẹni tó ń béèrè ilé mo fún gbogbo dáadáa yé ẹni tó fẹ́ pàṣẹ ẹ̀sáàmù ẹ̀ tí mo fún kálukú ni tó ń fẹ́ tí ìyọ̀ nǹkan kan lẹ̀ nínú tó kálukú ń béèrè ọlọ́run tó ń bá ṣe bẹ́ẹ̀ ọlọ́ba ni mọ̀ ẹ́ nẹ́kọ̀sọ̀ dáàlì kẹ́ ṣe ẹ̀mí mọ́lìkì kò dín nǹkan kan kù nínú ọlọ́run ọlọ́run illa kama yankusul mikhyat idha udkhila al-bahr hadith imam muslim ọlọ́ni tí ó dínkù nínú ọlọ́run ọlọ́run tó bá fún gbogbo ayé ni ti ń fẹ́ pátá òun náà ni ti tabaki abẹ́rẹ́ tabaki bọ́nú omi òkun tó tí ó jáde ń bẹ̀ tóró tí ó jáde ń bẹ̀ àbí tóni tí ó jáde ń bẹ̀ ni iná ni tí ó dínkù nínú ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé wáàsí ar-rahma wal-'ata ọba tó jẹ́ pé ìkẹ́ rẹ̀ àti fífúnni rẹ̀ fífúnni tó gbà yìí ni ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní Allahu yagdobu in tarakta su'ala bẹ́ẹ̀ yẹn bá fọ́ lọ́hùn ńlẹ̀ tí ò bá bẹ lọ́hùn ọlọ́run á sì bínú inú ọlọ́run á bínú sí yẹn wan nasu hina yus'alu yagdobu ṣùgbọ́n ọmọ nìyàn bẹ́ẹ̀ bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń bí fún oore tó bẹ́ẹ̀ náà ni ó máa bínú sí kò sí ọlọ́run nìkan kì tó tún bẹ̀rẹ̀ lọ́la tó tún bẹ̀rẹ̀ lọ́túnla tẹ́ ẹ bá tiẹ̀ jí tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ta lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ eléyìí ń sọ pàtàkì ká bẹ lọ́hùn ó ń sọ pàtàkì ẹ̀ fún wa àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń ṣàlàyé fún wa pé kò sígbà tẹ́ ẹ bẹ lọ́hùn tí ò ní jẹ́ tàwọn gbà fún ẹjọ́ ọlọ́run ṣùgbọ́n ààyè tọ́lọ́wọ́n ìgbà míì ọlọ́run máa máa gbàdúrà yín tó yẹ pé ń tẹ́ ń tọrọ lọ́gán náà lọ́lọ́run lọ́lọ́run ṣe fún yín tí ò bá fi dé aburú tí ò wá ṣe fún yín lọ́gán tádàrà yẹn tọ́lọ̀ ò lọ́ fi dé aburú kan tí ò bá ṣe kòńgẹ́ yẹn tí ò sì sọ̀rọ̀ yẹn fún yàn lọ́gán anábìrin ó ṣeéṣe kọ́lọ̀ òun fi pamọ́ fún yàn àdìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá báwọn sábẹ́ ṣe wá gbélé pé ó túmọ̀ sí pé kò sádùá àti ẹyẹ sàjẹ́ téèyàn bá ti sàdúà pẹ̀lẹ́kọ̀ ẹ̀ àwọn sàbí wa ní ìdá nọ́ọ̀sẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé a máa kọ̀ ládùá àní fàsìkò láì bẹ̀ lọ́hùn kí lànà ibi sọ fún wọn anábì ní Allahu akthar bẹ́ẹ̀ sẹ́rí kẹ́ẹ̀pọ̀ ládùúgbò àtò kò sí ní tẹ́ ẹ fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run pọ̀ ju tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ lọ. lọ́tọ̀ wọn sọ pé ọlọ́run ọba nìkan là á dojú àdúrà kọ torí pé ònìkan náà ló lè gbọ́ bùkátà tá a fẹ́ ṣe. nínú ẹ̀kọ́ àdúrà yìí wá ní nínú ẹ̀kọ́ rẹ̀ tó ṣe pàtàkì òní pé a sọ fún wa pé ìjọsìn ni tó bá tó wá jẹ́jọsìn bá a sì gbọ́dọ̀ kírun fẹ́ lòmíì tó yàtọ̀ ta agbọdọ gbọ́dọ̀ gbààwẹ̀ pẹ̀lú àníyàn pé à ń gbààwẹ̀ fẹ́ mi bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ṣàdúà kádojú àdúà kọ ẹlòmíì masala kí n fẹ́ fún nǹkan kó mọ wá pé wa Muhammad ọlá Musa ọlá Isa nínú dídojú àdúà kọ nǹkan mi nìyẹn àwọn bá takò bá ní sallallahu wa sallam kó takò nílùú àwọn náà sọ a pè wọn ilà lè kọrọ ìbò náà ilà lọ ìzòlù. máa na àbúdò kìí sípà ń jọ́sìn fáwọn tá à ń pè a kàn fẹ́ kí wọ́n sálá kí wọ́n ṣe kí wọ́n sàtọ́nà wa déwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sàtọ́nà ẹni níbi àdúrà déwájú ọlọ́run láàrin àwọn afọlá ànábì bẹ̀ lọ́hùn àfọlá musa bẹ̀ lọ́hùn àfọlá màláíkà bẹ̀ lọ́hùn àfọlá ìyá bẹ̀ lọ́hùn ó ní àdúà wal ìbàdà ànábì ní àdúà tẹ rí òdìdí ìjọsìn ni tó bá wá jẹ́ ìjọsìn a gbọ́dọ̀ dojú ẹ̀ kọ́ nǹkan mi yàtọ̀ fọlọ́ lẹ́gbẹ́ náà lànà tá a fi ṣàdúà òun náà ni pé a kì í dojú àdúà kọ́ nǹkan mi èèyàn kì í sọ pé ọlọ́run èèyàn kì í sọ pé bàbá ẹlòmíà ní ah, ìyá mi mọ́ sùn lọ́rùn nígbà tí fitina ń bà nínú fitina eléyìí nínú ìwà ẹ̀rẹ́bọ nínú àti ọba tọ́lọ́run tí o bá ti ṣẹ̀rẹ́ asilamu tí o bá sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tí o bá mu òní ọlọ́ọ̀bá ń sàlàyé fún al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá ń láwù da'watul haqq ọlọ́ọ̀ ní ìpèpè òdodo ẹni tá a lè pè tó lè dáhùn náà lọ́lọ́run walladhina yad'una min dunillah ọlọ́run gbogbo àwọn èèyàn táwọn èèyàn ń pè pátá lẹ́yìn ọlọ́run la yastajibuna bi shay kò sẹ́ni tẹ́ ẹ lè pè lẹ́yìn ọlọ́run tí ó dáhùn ọlọ́run àpéjúwe rẹ ni bẹ́ẹ̀ kabasiti kaffayhi ilal ma ó kàdàbí ẹni tó tẹ́wọ́ sómi tó fẹ́ kómi ó dẹnu ọ̀hún ó túmọ̀ sí pé téèyàn bá ń fọlá ẹnìkan àbí téèyàn bá ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run téèyàn bá tún gbé kọ̀rọ̀ lọ tún máa tún bẹ nǹkan míì lọ́wọ́ ẹ̀ lórí àlámọ̀rí ayé èèyàn bí ẹni tó omi ò ní ẹ̀ tí ò bá gbọ́wọ́ sẹ́nu bomi kó fi sẹ́nu bẹ́ẹ̀ náà ló jẹ́ pé pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ọba subhanahu wa nínú àdó

nínú àwọn àdúrà tó wá ṣàǹfààní tánàbí sallallahu alaihi wasallam gbígbà àdúrà tánàbí kọ́ wa ló ṣàǹfààní ṣùgbọ́n nínú àwọn àdúrà yìí tó kún jù òun náà ni gbólóhùn rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar Anas bin Malik radiyallahu anhu ó ní akthar du'a sallallahu alaihi wasallam èyí tó pọ̀ jù nínú àdúrà tánàbí máa ṣe òun náà ni gbólóhùn atina fid dunya hasanatan wa fil hasanatan wa qina ọlọ́run ṣe dáadáa tàyé fún wa ṣe tàlùkì àmọ́ fún wa làwọn bìí yá náà ọlọ́run máa ṣàgbà àdúrà náà fún wa àdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà máa ṣàgbà àdúrà wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.